ọwọ́ tẹ akẹ́kọ̀ọ́ fásitì tó ń fìbọn níke jalè ilé-ẹjọ́ gíga kan tó wà nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wọ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ náà Ọmọ́tọ́lá Ọlọ́runfẹ́mi ẹni ọdún méjìlélógún àtàwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin kan Akínwálé Taofik Ọládélé ẹni ọgbọ̀n ọdún Adélábù Táíwò ẹni ogún ọdún Akínwálé Ibrahim ẹni ọdún mẹ́rìnlélógún àti David Ayọ̀mídé ẹni ọdún mọ́kànlélógún lọ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ń fi ìbọn ìṣeré àwọn ọmọdé digunjalè láàrin ìlú nínú ọ̀rọ̀ agbèfọ́ba tó gbé wọn wá sí kóòtù ìǹsìpẹ̀kìtọ̀ Elisha Olúṣẹ́gun ṣàlàyé pé ládùúgbò jagun onílò lágbègbè akéde nílùú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń gbé làwọn ọ̀daràn náà ti gba ìbọn ìléwọ́ àwọn ọmọdé kan tí wọ́n sì ṣe lọ́ṣọ̀ọ́ dáadáa tó fi jọ ìbọn tòótọ́ ìbọn ìṣeré yìí ni wọ́n ń lò láti máa fi jalè kọ́wọ́ tó tẹ̀ wọ́n Elisha ní yàtọ̀ síbọn òfegè tí wọ́n bá lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà àwọn agbófinró tún bá ọ̀pọ̀lọpọ̀ igbó lọ́wọ́ wọn tí wọn kò sì lè ṣàlàyé ohun tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdígunjalè ìgbìmọ̀pọ̀ láti jalè lílo ohun ìjà olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n fi kan àwọn afurasí náà ní kóòtù nígbà tí adájọ́ ń béèrè lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn náà bóyá wọ́n jẹ̀bi tàbí wọn kò jẹ̀bi wọ́n láwọn ò jẹ̀bi rárá wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ pé kó ṣíjú àánú wo àwọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí nínú ọ̀rọ̀ agbẹjọ́rò wọn Túbọ̀sún Ọládipúpọ̀ ó rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ ilé ẹjọ́ náà pé kó ṣíjú àánú wo Ọmọ́tọ́lá Ọlọ́runfẹ́mi tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì tó wà láàrin wọn ó ní akẹ́kọ̀ọ́ náà ń ṣèdánwò pàtàkì kan lọ́wọ́ kí wọ́n dá a sí kó má jẹ́ káwọn ọlọ́pàá lọ tì í mọ́lé rárá adájọ́ Olúṣẹ́gun Ayélára tó gbọ́ ẹjọ́ náà gbà pé kí Ọmọ́tọ́lá lọ sílé láti lọ ṣèdánwò rẹ̀ nígbà tó ní káwọn ọlọ́pàá lọ ju àwọn yòókù rẹ̀ sẹ́gbà ẹ̀wọ̀n Iléṣà títí wọn yóò fi rí àwọn ohun tí wọ́n máa fi gba béèlì ara wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.